الله اكبر الحمد لله الحمد لله الحمد لله وصلى الله على نبي محمد وآله وصحبه وسلم تسليما على شجاعك Ana rahman ya rabba. Ana awla ya madama rabba. Apuan ya marwala ma ba ba kan ke mutin mo. Ana kan ke kila aman ko. Ana kan ja ko ana ta ya ho. Wa ba da da ma kisa ana ne ma anin ba ka. Makan ma anna jama Muhammad. Menin dina kendo na kan ta anin kitabo. Thank you. ala saakol kulu ayje lamlamode ayje keleliyo yilañoma min ñayaade wala saakode hani alle qawmi sahabuhu fa majduhum sahabuhu fa majduhum mool men ñaari yilañoma yilala kuluru noo kam ay ɓe kuru ɓe kela men yootu àìdẹ́kọ̀ àìdẹ́kọ̀ ọmọ kíra ara mú òbí já ajọ́ rẹ̀ bóyá já máa nà ọ̀pọ̀lọ́ bá máa ń sọ̀rọ̀ já ilé máa ń sọ̀rọ̀ tó ń nàfó máa ń sọ̀rọ̀. sàájọ́ rẹ̀ ló ń ṣe ní abáká ọ̀la wọ́n sàájọ́ rẹ̀ lápá ọ̀la àbẹ́ ara àìsí náà lọ àbẹ́ kúrò àbẹ́ àjàrà yíra ní ọmọ ara kí ta bọ́ ọ̀pọ̀lọ́ rẹ̀ ní àná wala ñaan banko be anen ka wole banko be kono anen san be san mi kirala anen na na lo ka ban be jawla mora jono anen so ba ba anen sara no anen ba ba jawla anen ba ba jawla anen so ma be anen ka san do so san do so ma do so anen wole banko ولجوكو با سامورو كوندو با مورو جلكا با تانزمان أنكا با بابدا أنا بوكونا جنبا جبانا جوكو أنا تاكو تارو هدا مجيسو تاكو لده أنا تاكو أشارتا أنا ألمامون ألفاسو مويتو مرساكو لده كذا جاكا فوضي كوندو amin kamlas malaka ba'da madawara kantar bu alƙalar amin kamra malaka ba kela bon solo kon do ani la jore be dawda ani wuli solo ko ma ta ko la lo ani ma de la na de de ani da da na ta ko na ba ma de da ke de kon do ye ara na to karo on ma ani sa ba ke ma ko ni de wa அது அல்லாமலாக்கி இருந்த ஹக்கிலுமா அனாதனமா அம்மா அம்மா குலாபுக்கும் மரியா மோமோவில் அனுமம்மா அம்மா குலுக்கும் மரியா கீழாக்குவ அரமா ஜாபில் அம்மா அல்லாஹிவா அரமாம் அம்மா அப்பொண்ணும் ஒரு சீதம் அல்லா போவாளா மலர் குழக்கமா வீட்டு வீட்டு தவிர்க்கும் நதி அல்ல போ ọ̀rọ̀ wọn náà yẹn fi ọ̀hún máa kẹ́lá yìí ọ̀dọ̀ àìkẹ́ni àájọ gbẹ́jà ọlọ́dún àmì ńkọ́lá ní kó wọn lọ bá yẹn sàmárà tó la tẹ̀lé ìtẹ́lẹ̀ rẹ̀ àmì ká fọ́rọ́ wọn ló jọ lé kọ̀ọ̀dọ̀ lé ìsìláà fọ́rọ́ àmì máa lè fọ́rọ́ náà ká fọ́rọ́ wọn lọ́wọ́ ẹ̀kọ́ nígbàjà ní ẹgbẹ́ ìbàdà ọkọ̀rọ̀ lọ́mọlá tẹ́lẹ̀ àkímọ̀lá náà ló máa bẹ̀rẹ̀ lárọ̀ ọmọ rẹ̀ mọ́jà fàndìsí rà bá ń bẹ̀ fún ọmọ ẹgbẹ́ وما يعقل إلا الأعلمون كان نار محاكين قال لها كرابية بل أما عليك سموم يا لن يبرا ألما يجن سوامبوك وقولا ألما نبارا ما بلا بلا سياك أبنى إذن سوى أنتو مالو كاو جي كنتو أنين مونيولو أنين مومولو نمع ديلا ورمالو نمع ديلا ورمالو نمع ديلا ورمالو نمع ديلا ورمالو نمع ديلا Sẹ́yìn lọ́rọ̀ káwájú làlànà kùmàdà kánẹ́ dolo káàkiri kùmàdà nàánà bá wàrà. Sẹ́yìn lọ́rọ̀ káwájú làlànà kùmàdà kánẹ́ dolo káàkiri kùmàdà nàánà bá wàrà. Mọ́nà kan sọ́mọ́ ìmọ̀ àlọ́ àyẹ̀dá kẹ́mẹ́yà àlámàntàyà tó kánà sí ká kúrò mẹ́rin sọ̀rọ̀ sáà. فعليه لوكاتكم على نانب وردا نمنا دانا أبرا أمال مسواريا عليه أمال فرامنا أمان أمان عليه كار على كان كونسا ليا مرون مدام نواب أفاتو نواب أنتوا أقولين كم دوا أبتي ولا دوا أقول كم دوا دوا فما دوا نبدأ ba dɔla haalo masuliya o ka dɔla haalo masuliya le dɔla haalo masuliya ni mɔgɔ la do ale jaabi dɔ ma i bɛ na hajo bɛ kɛlɛ la de do hajo ma kɛlɛ i na sɔrɔ a ma sɔrɔ ban de de su la bi mɛn na denw de kan da jamana mɔ de tɛ da ye ala ka ala ma ala o tɛ ye ala ma kɛra kuma o ma yɛlɛ a la lɛkɔli ma taa na ma kaalu daara da a bɛ na kuma ban de de ko da ani n ka na ko da. yaba na moro kunda tare moro dole jo no moro le kome duwa la ni la ki yana dole moro do ko moro la du mo te majele ti ti o ni la ka mo de wa la mo la dole moro ko wol mo ba tu la ni ti ye di amanda jamu mole de mele ya ta no amanda bidala de ka ma ka ba je de la ane ka ta go ale ta ane ka pra ja ka ba ani ku no no jama adela ne ade ye ye ye ya ka no ma ala ba ko ka ye ya ko no ye la lu me ya ko ka ma ka an de o ka ya majlis ko no amanda jamu wele mole de la ne mole para ma na ye ya ka ko na ya da ne la ngabo forumo dedo nde ko sama cella mbano nde ala na ko sama sama ka ko sama bay ka ko sama sama wala ka karam baliya bay anin karam dum anin karam na baliya anin ni pro jamano la dumo ya anin yeli ya anin arbe ala ko ba ta sa baraka ko ke mun da sa ba ko ke sa ba ka amara da wannan ya ba ko mu ko walla ka wa ya abu boda walla ka wa ma ya abu boda walla lu mo da ya ani ne yo da ya ne arga ne mo da alman kala kuma mu abu ya asma al-qulub yuhibbukum salim la mai ado tabo ta tabo ka ta na ma da tawa da ka tabo la la salim la mai aku ka ta na ma da tawa dero jo ro ka wa كان tulo kasi كمالا na nafa warata kere tulo kawani nana na mumata kane tulo kasi kumala na nafa warata kuma usufan kolata kuma wakifan ato salibo ndolo salibo ala ceyman kudu somati ikala ala kana kudu adolo kana kudu walla amon kudu yaare ga kambura anja anen kamboro me baro do weli ba ida kana ko sahaba ida de ya ka moro ko yalla min ya ka odo ma ita wala ta bo ko te ko ko weli ka so ha la dum ya ka so men kala dum ya mo ma وكن مستفيدا كل يوم زيادة من العلم واتبع في بهور الفوائد يا الله يا الله يا رحمن يا الله يا الله يا الله يا رحمن يا الله العلم حظ جميل لا يدركه إلى الطبيب وأهل الجد والطلب يا الله يا الله يا رحمن يا الله يا الله يا الله يا رحمن يا الله إذا تعلموا تكتن ولا بلموا لطالب وطالب من بيكر الله النمر ولا هو الأعلام ولا الله النمر dindin wani mi dara karan ya lalima ya n'a ko ni wolo foro mura ebi ka karan cɛ fo ye karan ba bara momo be ta da ko ta on londo lo ko ta ya ga mo so da ka ya je ta ko ta be se ka on ti yo ta ko ta be se ka on ko ala ta ko da ta ko ta be se ke no la lo mo te wa ti su dun de ye so be adora bango kan da ta ko ni ma da ta ko ma ji ta ko anen da هذا الشام رحمة الله ولا كان مبارك سورة ملا يا جهنا لبسي رسول الله تعالى وبيكار كلمة ولا نام إلى سامي كلمة ما هو أنقى كروه أنا كان دار سالي بولو سانجو كان أبا يمسي رسول إيكا سفينو إيكا كان نومون أيبولي يا يا أبا كاسا هذا كاسا ولا ولا مانيسون ni mor karon da san da tilka da wala tilka mani ko ite min be karaŋo daado ite karaŋ daado taalibo kari kiliŋ doroŋ isi siiro tuube no hani dogole kana harafu kiliŋ naabo kuna ala ala ko koro alihun alihun bi ale dawo ala jarabu ite ala karaŋ daado bi alihun alihun alihun alihun ati mun be sile sile wala ko ale dawo kana ala karaŋ mi sile i b'a tuube i ɲara i b'a sankara i ɲɔgɔn b'a fanfara alihun alihun

kaza karanja Thank you. karena ini korong bangkuan dari kiro adalah sahabat akal ya ya ya ya ya ya sekarang korong korong sanji kering dari kiro juga dia sekarang korong sanji pulang ya ya kurang ada yang orang saya pasti ini sanji kering dari kiro saya mau bapak sanji pulang ya kurang ada sanji sama dorong jangan boleh dia sekarang dia sekarang nẹ́tọ́ọ̀kì ara ọmọ ọdún ìyá ìlú sáré àwọn àbúrò ọ̀dọ̀ káká àwọn ọmọ sáré nani ìníbọ̀rọ̀ yìí náà káàdà ìwọ́n káàdà yìí náà máa ń lò yà á jẹ́ dàgbàrí ní ìfẹ́ pátá wọ́ọ́rọ́ ló bá bá ní lórí tàfẹ́ pátá ní ká ìrètá wọ̀ káàkiri yìí náà dàrí ma àrùn sọ káàkiri yìí náà àti máa yí fún àfẹ́ pátá wọ́ọ́rọ́ ló நூலும் பேப்பாக்கின கருத்தா அசுமா அழியமா கருத்தில் இருக்கணும் தான் கருவ வளர்த்தாலே அசுமா உமா yaya mukadu madu lono ita pe ba silinda tanji silinda mukadu madu panna arisala sa lono pe ba silinda tanji fura asala tanji lono ko tanji wo na ita ala karama kẹrọ ìjọlọ lọ káwá ń dé làlànà àkùnmọ́tà kánà ìjọlọ tá a ti kùmọ̀lá nàánà bá wà ká. kẹrọ ale jolo ka di kumala nana ba warata. den dɔgɔ kala ndi aladen ni ya dɔ kala bala wa saaki kala na ye mɔtɔ tɛ mɔgɔ tɛ tɛli lɔ sɔrɔ. kero jolo lɔ kawande lala na kumada ale jolo ka di kumala nana ba warata. mara b'a kun bala wa sɔrɔ maramo olondu mume ailandi lonsoma la lonsoma menna bawarata ewedulono kawajelala na kumala kali dulu kasi kumala nana bawarata wakandilani kana kawabama wakun mustaqbilan kulla yawmi qiyamah من الامرأة أبوه القول لوري ورا كلا فنا وفنا يكيدا ويكيدا كما كما نسوا من ما نسمع إمامه وكان يعني أبين كلونا أبلي كلام كان بولو كان بولي كلام كان يريا كان بولي كلام يريا جماعة ما تعرفوا على كلام البيت على الذين على نحو لا لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون تعالى كم موت الذي وصفه تعالى كان كيلو ولا عرب وضرب شعب الناس في ساعة الله ni araba san bi kan da kan ya ya la la ta والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع ومن جاهد فإنما يجاهد لنفسه من جد وجد بقدر قد تكتسب المعاني تعرف الألهام والسرعين والسرعين على كل الموت على كل الموت karamba ofi jalla al jamo ba ko ba ofi jalla yesu mi ma nya nya ala nya sura ba ka amana be kara be dio be dio ko ka to la ha a be to do no a be bola a be la to do bara be ka tiya ko kara na a be ni no e be tenya ko ka sura ti ka ko mo ni ba la ba la dio ka ka sura summa ka na na ama akwai sike na duwa ja mo mo barka ma de karam balo bai ta kira yeli yo talibu wala ka ta yeli yo misli mo mo ka ta wala ka ta yeli yo ba misli ne karam bala ko dum no arja a te no misli mo ba ba kira yeli yo di ba ma ki yo lo Òótọ́ àbàmùn mẹ́yàn lọ́mọ pàlẹ́ àwọn òní lọ́n bá dàbà tó bá dé kàkà ẹ̀kẹ́ ìfẹ̀mẹ́ bí. Ẹ̀là òyà rámàlìyà lọ́yẹ mú yátàdé lọ́lọ́ yọ̀rọ̀yà ayọ́rọ̀. Òótọ́ àbàmùn mẹ́yàn lọ́mọ pàlẹ́ àwọn òní lọ́n bá dàbà tó bá dé kàkà ẹ̀kẹ́ ìfẹ̀mẹ́ bí. Ẹ̀là òyà rámàlìyà. ba ba ba na ite ala la ne ma ka ha ala la la ne fura ne ite ite ite ite ala la ne ma ko ba mo mo man ka ite kira be dio har ni me da na ka ni kira ka ni mo ite be dio karambala be ka te dio ti jahilo ye ni ye ala ba nyaawo nya ye hiji ta nyaawo nya har ni sanji ka sanji mo nya balo ya de ya de ida ma ka فهل أنتم لهم منكرون قراءة العروة ما جاء الله تبع كرم كذا فرض على هذا فتح جمع الله بعد ما كذا ما ما تمكن جلون ولا كذا ولا نتيجة يموت على بوله يموت تبع كرم إذا كوال فايز عليك تبع كرم من أنا كذا جاهلا ذكر يجوا ولا كرم بالك تبع يجوا أن ربهم كان يعرفهم بالأصول عبادة الأعوام تعدل بعبادة الجاهل أربعين سنة يجي تعلم ولا تلسل الأعوام النبي أرانسو تعلم الأعوام الأعوام ani ila sanji sanna na abado da kanya ne ala arjuma mo ala baro ila sanji sanna kira sanji ala tibilo ala baro ila sanji sanna kira nyamwa ila sanji sanna sanji mo tani bola tini sabakato ya ta nale jahila la ko makaram bal ya rutoha fa mum Dalam ya dum bal ya wa tum lam ya ya والمعتقل كمرفع بالمسند يدعو يا رمحيا رحيم يتئل العلوم يا قيوم زمسلك مرنا مرتفع جنة وزاد سمكا زمسلك مرنا نوم العالم أفضل من عبادة الجاهل كرمنا مرة من بعد مرنا لنا سيرا من لندن سيرا ite karam balo ko bari mo kanan dan daro ko karam balo balo fana alama ye sibo be je na to ni de do ko fa mo ta ni na kilin ti tam wala barajo wala ta subhan allah yondo ba da karam da ma lọ́mbà ìbẹ̀tẹ̀ ìrìn àní ń bá láwọn ní ń fa wọ́rọ̀ àkàtà àwọn àmì ìdí mọ̀mọ́ rẹ̀ àti ìtàyà lọ́la. فلوه مصور فكتب عن المخلوق بسلامنا يا الله يا رحمن يا رحيم يا ساتر اليوم يا قيوم كما كما يا الله karama ọba nkọfa karama akyere nasa karama ọba nkọfa anaghị m ọnụ ya ọbụla si ọba nkọfa karama akyere adesara karama ọrụ bee alikondo ọchịrị mmemme dị Ìwúdọ̀rọ̀ àmàmù mẹ́yẹ ló ń parí àwọ̀sí ló ń bá bàbá bá fi kàkà ìjẹ́jẹ́jẹ́ ní. Yàlá òyà rámàlì ara rẹ̀. Mo yá sáde ra lórí ọmọ ya káyé ọmọ. Ṣèjá ní ṣílá kàkà máa ti ọdún lákà mọ́ra àwọn ọ̀tún ṣèjá. Kàràmà kàràmọ́lọ́ kàràmọ́lọ́ ìyàwó àràmọ́lọ́ àtàrọ̀. Ilé ìgbàkà àdúgbò ẹ̀wọ̀n àyà àtàrọ̀ mba hakiba janjanjirale hatta yajilla rajulu la yajli kamsal on on kala on on kala bila ga wajja amala akari ya kala na kala wala ni da amala agare ka kala mo agare ku mo la ka na ku ti mo la da aya ba bira kala na jira mo ala mo ka ko ona ne ma ka ko ani ya ka na bi de ni a ko abru no ra ka da fe de aga a pa ko de ka ko de ko na ko ko ati na ba ba ko de ka na de jan no be ka ka na do fa ma ka ka Àwọn àwọn ọ̀sàlẹ̀ àmì ìjọba ọ̀nà ìṣàbùlà ní máa mú ta ìdílé ìtàkùn ìṣẹ̀ṣẹ̀ ìdílé. Yàrá wọ̀nyá rámàlì yàrá. متعاتي كيف بالانجلا يا الله يا رحمن يا رحيم يا قادر الغيوم يا قيوم تواول العبد تقوى من ساؤنا نيما موسى ينكنك تولي الاملا isitano arjana enen min din ɓarendo jakkala mbala kaane baano je arjana jibiro rosula kañan je tem ɓay jakkala yoɓiyotide alkiyama kuna jakkala je sentide e sikkeno kuna somo misirma i kunda misirne a kono i kunda arjana to ba alala weniyota jakkala nata alkara bari ba karo muna na karambalo kɛrɛfɛ yalan karambaliya ni n ka karambaliya fɛn o fɛn sera a ɲɛ ma dɛ kelen dɛ karabala kuma mu ne ne nyamma ne wa ni wa fa da ke lalle ke lalle al ta karama yala la garima de quraya fa bi nafsi bima radiya kun kun suru alladina sa'at a'mar fi ghairi sa'ati allah fa ya hatta wa yusrabu yawm al-qiyamah alin akaja alin allah mai alin akaja alwan karku momoyi kana kuma la man jusu la kala me hakira la kulu kuna ni yoro lolo kawanje la la na kuma ta kane tulo ka si kuma la na na fa wa la eh, fa e tulo kawanje la la na kuma ta ale tulo ka si kuma la na na fa wa eh, la ta yoro lolo kawanje la la na kuma ta kálẹ̀ kúrò ká kókó mara nàánà bá wàrà ta. Ee tulo lo kawande lala na kumata kálẹ̀ kúrò ká kókó mara nàánà bá wàrà ta. Kàmbá wà lè jẹ́ ala la yẹ yẹ. Yàrá nkàmbá la yẹ ni ala tuyà dé yẹ dábàá la kóra yẹ dábàá la kóra yẹ n'a tuyà dé yẹ jama jama gbẹrẹ kọ k'ale bọ ne kọ labudani a ko wala y'a da a ma ọkùnrin kan k'a tó ɲa i n'a fɔ a kɔrɔ ye maa yɛrɛ tɛ o ko ko sun mɔgɔ f'o ma sɔrɔ daminɛ a ko ma k'a di yau da kama amma na da ala ala ko ai ta ta da nan ne shi yau dai ko fa ala ko abu abiyar min alakiliyada kuruka atoni alakiliyada baake kuruka alajiri baake alaka kurodele korosi ye alaali asamusamamaloro mune kamale ala ismaila folo ka fo fɛ yaala jɔ ma karama mura ni ala la ede kuma fo ne jɔ ne fa ne jɔ ne fa ne jɔ ne fɔ fo fo ma fɔ de fɛ. وجوههم يا الله يا رحمن يا غيره أولئك الذين تمنى أنفسهم وأولئك هم الخاسرون وأولئك هم الغافلون أنا فكر أن بلغ الأرض على القول وإن لك فيها الكرم القليلا كان بلغ إلى تام تبلغ من الدين ni wulga jami'in bai lada idan ita laifiyar kuna nin fana kɛra n'a wele a ka so la n'a wele a so ma da a ye so la a kɔ nɔ a dɔn kɔrɔ a kɛ bi ko kalan a bɛ kalan ale kalan a dama ma kalan kɛ ba dama kalan a ti yɛrɛ lɔ a bɛ kura bɛ kalan a bɛ kɔrɔ kalan a jɔ a ma ma ni na hali kelen de da ale a ma da ale ye a ma da ale ye a ma da ale ye. من أراد أن يتكلم مع الله فليقرأ القرآن وخير حديث لا يمل حديثه وذكره يزداد فيه تجملا وحيث الفتى يرتاح في ظلماته من القول يلقاه سنا متحللا isi yo be ya be mai ma alaka ya alam karam bare ken son ka anya da ya yi wa ta bare ka ma so na to an o ta ye fa je to an ka na ya ko an o ta ale ka fi bare ka nan to ba karam de ale na ko mo ta ni na wa ya mi la de ta ko ya ko ne de ale ti ya bara ale ku ra mo ji da ko ya ka ni mo no to ba bare birin nootin na ko hay ko ya ko be ka ala na ko ala ma ko ala hani da kara baro hani da ikon jaka na ala ta ala hani ka an da kida ko la kara na me ma jala qur'an

sannan wajen da abu da akwai kuma a kuma wata wajen na yi ne kan su roma a yi fama su roma a yi tekun da roma a haifu roma a yi kwarar roma a yi masu roma a yi hukumin beta ni a namu a da kunna mara ba su roma ya dai karan ala da yin fara da kila wani bauta har yi araba ta ta yi ma ومن تركه من جبار خسفه الله نجني على جنة نبي سوكا wɔn na wɔn na adi ka wɔn ba báyìí kára balọ̀ máa dájú àlọ́ ba àmọ́ sọ̀rọ̀ tó àwọn ọ̀kára àmọ́ hábí tó ọ̀kára àmọ́ nìyí ní ọ̀kára náà sọ̀rọ̀ mọ́lá ẹ̀kọ́ ní ọba. Dina ọ̀rọ̀ alẹ́ náà dina ọ̀kára ń dina kára ń náà lè dọ̀ ọ́ yà ta. Dina alẹ́ náà dina ọ̀kára ń dina kára ń náà lè dọ̀ ọ́ ta. Dina ọ̀rọ̀ dino karanta rujoyata Kuranga karanta rujoyata Hadisa tatu rujoyata Dino arma dino karan dino karanta rujoyata Saya tak tahu kata mereka Mereka musuhnya kaya tu bawa kawan Jadi mereka kaya tu Mereka kaya tu Alamnya dia dah orang Iman sana kelakaran sandi furala kamro to malay ko nyaade la nyaade lon jam dalo na ta lon jam lon jam lon bari wa lon jam lon na ta jam lon jam lon bari wa lon jam إنهم يرونه بعيدا ونراه قريبا yàrá nisa yà lọ àmẹ́dà má mẹ́dẹ́ pàtàkì الموضوع بعض كل عبد داخله يا ليت فيه بعد إبان متى الدار دار النعيم إن عملت بما يرضى الإله وإن خالف فالنار هما محلان ما للمرء غيرهما فاختر لنفسك أي الدار تختار ما للعباد سوى الفردوس منزلة وإن عفوا عفوة فالرب غفار ló ń jàm nka ló ń nẹ́ta ló ń jàm ló ń jàm ló ń bá yóò bá lọ. ló ń jàm nka ló ń nẹ́ta ló ń jì ló ń jàm ló ń bá yóò bá lọ. Bọ́lá kan bọ́lá àti ajé jẹ́ lára kan bọ́lá ló ń gbé náà àti ẹ̀. Àwọn ọkọ̀ mọ́ọ́mọ́ fala takun fi miyatin min liqa'i e kana tuka ni arabe den na do ni e tan be la kaburo do mo mo ni arabe den na kaburo do ne burara kaburo do ye baade e ne bulo ko man janga ala na afon ala ko on be la kaburo ko afon wan nuzulu ma'lum wal kayf majhul wal iman bihi wajibun wa sallallahu alaihi wa sallam ñaala naade la kamroɗo ñaala tema kanna soorlato je e ala soɓe adede ala soɓe adede ala saɓe ko abdi e turaɗiɗa fanuka wanfadu anka walam yabutuka ولو بقوا معك إلا أنا ولم يبق معك إلا أنا ولو بقوا معك ما نفعوك ولم يبق معك إلا أنا أنا هو الذي لا أموت أبني بالتراب دفنوك وانفضوا عنك ولم يبقوك ولو بقوا معك ما نفعوك ربك ما أتى إلا أنا على علم إلا أنا على ذلك أقول أتلنا مولي ما لكتل محمد صلى الله عليه وسلم hanyar mawar sai da ke kan da ke na fara da ka ta koyin da alala da kun ta koyin da alala ala ko ko ya alala na ba ya ko alala ko على ذكر العذاب من عذاب يقولون قولا فقلته نعم كابو على كابو على غنم karambalo de katote ya ye do le mi mo fe ye sa ni ta wo no ho ni ya allah ko ta ni ta su ko ni allah ni ko ko la ila ya ko ko ka la ka ba ku ko ko be ta ba ta ha do be ta ala ko amol ko maamo kam ñin deka du ala bili ga yi mara ko tina bili ko ma ala don do ta ala dawra yi ni mara ko tina ba ta mara mara ko ta bo ko mo kan ma ta mara ko ka ma mo ma man na ni ka ma ma la mo na biyo mo ma ni no ka mo na mo la ni mo ni de mo mo ni ka ko ma ala ko ni ma la ka mara kuma tuba ka ka ko ka ka anin ne ko anira to ko ni baro ya ni ko ni kila ke kila bayan na ala lon na tawfido yan na kila lon na sunno yan ne la kino lon na arabanya isa ya program ba de ala kila dino alanga dino karam dina karam na lu do ya ta dino alanga dino karam dina karam na lu do ya ta ko ta lu karam na lu do كابيلا كرمنا mahud labe mɔɔ mɔɔ nyɛ man kara ni ni mara kɔ tɛ tɛ ni bɛ kɛ yaama ma kɔ kɔ kɔ mɔɔ kɔ kara kɔ kara man kara hani ma an na bi o de n'a ka jaata la kɛlɛ i ma kila ni ma bɛ alamadu la hira a kɛlɛ dɔn a ye kɔ n'a ka kan na hata ja ahul malaka huwa dula zaa fa kala ya muhammad ikra kala ma ala bi qali malaiko na da kirani ma kan da den ko da kai muhammad mun da ba mun da o ku je karam ata ko to in ko ta ma ka ma ta ma ka ka da mun bolo ba ma la ma ba mun ka kira ya ko ku je ko ma ana da kai ta ma ka jibril ko kira ko jibril fa ni wa ghad fami hatta barata min al-dahr thumma al-talaq আপনারা আপত্তির আপনারা আপনি যেতে পারছেন আমরা ইরাম আমল করা আর আপনাদের ওকে রোক আজকে দেখেন যে কালকে কালকে আজকে দেখেন কোটি না কিলা পা কিলা পা নিতে না পা মানে না আর কোন মাকা তখন যেন মারা কোন জানা তা বলতো কোন মাকা Sabu ya, sabu ya, sabu. Sabu ya, sabu ya, sabu. بنور المولى نعلم ما ترى من دبر جنبك كله كله kilaye min be molu santola a kaye ne muhammadu karam tabu ya tabu ya tabu tabu ya tabu ya tabu tabu ya tabu ya tabu tabu ya tabu ya alin ya maro ta kayi man kuma men be kola kayi man nínú ọjọ́ jẹ́ ọ̀rọ̀ ọ̀fọ́dà ayé wọn mọ́. Sàwúyá sàwúyá sàwó. Sàwúyá sàwúyá sàwó. Sàwúyá sàwúyá sàwó. Sàwúyá sàwúyá sàwó. Àdọ́rù àkàrà mọ́ àmì ìlànà kàrà mọ́. Nínú ọjọ́ náà, àwọn máa kàrà mọ́. masabara jindi fen folo folo kira yene nde molu santola aka yene muhammadu karam tabuya tabuya tabu tabuya tabuya tabu tabuya tabuya tabu tabuya tabuya allah Dengan cerita anak kuah orang mau tak format atau mau jawab masalah ya ni yaro na ke kira ya ko ne pande pande wala ya su sara ni sa baliya kira yaro na to amo a ko ala ko man ta ka hu ni ta kai mo men bana ko ya da to da ke ya ko man so ne ni ko amo kan khasama hu ni ala ke da kira yi da ro ko ru do ka wo ara ba Kiralı sonda hansaka sama kafatın. Kocmilun nasa amarul ona kusbita. Selamun aleyka hasimin ko adun buta. Alako ahizu sonra sonhete yadan. Dünya karote feyta kirale nurana. İbade düzmin adalokum bu bahmana. Nurulun محمد بشاير رمالا بنت الله الكريم رأت مؤمن يا مالا جنة جبالا نورا ما يرى كل بارك عليه مرا ولكنها كلمة مؤمن أي مرا كلمة ومن تجيب ربا أي مرا dolu karahan aye mara ramolu ni dino mu me ma to ti karambalo azakarma momo maka ido maka faido tuba ka se faka ka azakarma dongola be na kula mu de e, e, e, alkiyama na kula mu de tan ni ko ale konte melon tan ko ti ati ni le da ti malaiko ma yi da koma alala mun ka min na kiristina isiminin ka ita abin ko ma yan gaje na ka ala ya mun kara da ba ma kuma kuma kuma ko a ma ka an aba ta da duba ni ma ma ma inde duwa ka ta fi kere ka inde me to da ka imam ko an ka wabe ala bi na ta ko ni ka an kara da ba ma da qur'an da ta ba ka wato ba albo da ka iko so di dinu kay tala dino mo dina juma de kor yalo iko ala ala kila man dino ki di on den do men jawa mo ya de ni salji on al kamra tama bi da jumo ni ta ala jumo ye ni ko pa je do na ko do modo iko jumo de yam woni mo ne kay na ala ka jumo da ha ye salji on mo da ko ka je le mala ni a ko ti yo ti ni ni ni la ko دينه علم دينه كرنا دين كرنا لدوياتا دينه علم دينه كرنا دين كرنا لدوياتا دينه دور دينه لكرنا دين كرنا لدوياتا دينه علم دينه كرنا دين كرنا لدوياتا النبي يوم خرج عود أحدكم التراب وأتاه المركان فيقول عنه فيقول اللهم أعلمك في هذا الرجل فأما المؤمن أو الموقن فيقول محمد رسول الله جاءنا بالبينة والهدى فعجبنا واتبعنا محمد رسول الله فيقال له من صالحا فأما المنافق اي المرتاب فيقول ها ها لا أدري فيذهب بالمثل قد بين أذنيه yela ko niya mola ndi kaburo ko mara ko ka yin ka yin na ka koriya alaka koriya kila ka koriya ni ko an suna di no koriya ka ni ma re ko da man di no ka da sa no ka mo re nya re ma ko do no mara ko be kire de ma ni kila kila da de de ko ta ko de karambalo alaka mo mo man di no ka da di no ka alaadun bila ye kɔrɔ nɔɔni bi ma kɛ yala ne kira o jara ma na n'a kira o a fana mana ye kɔrɔ n'a cɛ kan saa bɛɛ jara bɛ na mɛ malayika jaba tun de kama yeyi yezizi ye mamanu yeyi tete filajɛ fɔli kɔmata yeyi ɛnɛ ndɛ ndɛ ti la la. kula ita man yan fara ku nola in yan ke ta na kilala laila laila laila laila Itebon ola panyala, itebon ola kajala, alim nandem de kilala, ولا على كمالي ومن الله الأمور سابر سابر قول الله اللي ما يعمل وفع لي الله ولي على بعضه من كسر على بعضه ليرو من كسر على بعضه أنا سأقوله كنابلو سيان كيرو سيان كبرو سيان بطاني كلام سلو لوكي يبارك الله لندورا يبارك الله لندورا شعب لك في طاعة الله إن الله لا يضيع أجر المحسنين تعلموا الأراك على بركة يعني هذا البيت الجريم من نبايا أيام من أيام أربي ولي أربي على المؤمن ما تعرف فاتم دراك كوكا على بيجي كوكا بيا يعني كان نعمة nin fana kira mɔlu bi atuba kawo ne la mɛtɔ ne la dɔw kɔn ne la dɔmɔrɔ ne la hajɔ la saabu nata kusa akili la ite dindɔn ite kalan dɔn ite taalibo ani min taalibo ji bɛ kelen kalan da ite nɔɔri ite kalan dɔn ne na ite wala kɔlɔ la sanfɛ la ite siran den karamɔlu la ite siran den ala la ite ala dɔn dɔn mɔmɔdu na ite sɔn dɔn dɔn kalan na ite kidaabo kalan na. إليلا كسبايو إليلا الناس لو لكنا إذا سلا نيجي نون كرمار ولا إذا سلا نيجي نون كسب ولا يفهم توم داوتينا إذا وصل لفوا ياكا إذا سبار فراسين ياكا إذا وصل سينديكا إذا على صوب لجوادا ندمو الكلمة نما على كوبالة كده ولذكر الله أكبر آمنا رسول الله لا إله إلا الله fanno kira moleyedena haakura taar moleta kukkira o kumma yaajeede fiade hakra de ɗum alala daalade a ko kurano men jiiɗi a koɗe kume a ñaaɓe lone alala kande وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة أبي سيدي مدرا أبي ورها سنة أبي يدو كرا أبي دلالو كرنا أبي موكان دلا أبي كوان دكرا أبي فكر كرا أبي موكان دلا نيزو كورا إبي ناظرو كرا ترجع فاجمومو أني مداجي إبي يدو كرا وما عليها كوبالة تدخل كرا رمي بولا كو على جنو الدورون yaaje ni mi gani nay ka kene ni yoti ni kera yeli yoti ala ki karama to lu bila le le awliya karama to la to ka fa in ka ro ha kufu yaaje yeli yara ko la ko da annabi o mo be ala ki ko da ka ta ala la mo ko ko da ma kera de yaaje annabi o mo lu ma ni ala ye kera kera aya bila تبارك اللهم وعلم المقتدر ولا نبي على غيره متهم مولاي صلي وسلم دائما على حبيبك غيرك تسلم تبارك اللهم وعلم المقتدر ولا نبي على غيره مولاي صلي وسلم دائما

يا رب الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات أنا سمعت كلام الله تعالى يا جن من تعالى من من ترى كلام الله تعالى سبحانه وتعالى نبي جاكر الله جوان ولا على أبو جاي أقوم وإن الملائكة لا تجا أجناد لسالب العلم رزق بما يسلوه طالبوا أما على الجمال جبان كوني أعلم أنك adara karanta ala taalabol aliñontede adara majjide taalabol aliñontede naluga karanta ɗo wala ɗola malay koɗo kada ala ɗanda malay koɗo kay kara moononde ala e ka ala punja kotta biya ala kala kara moonɗon punja ñaami monen ala duña leyɗe nen kam alaga duña mani taajira ربنا اسمك الجبار فينا لنا علم والجهر معروف فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال فلا يدري الفقير متى غناه ولا يدري الغني متى يغنو فيغنيني الذي أغناك عني فلا فقر يكون ولا غناه بعد ما طالب الهبول يا أسماء القلوب أفتكم طالب ألا تقبل مني نصيحة المرسل يسير إلى الكرسال كل مدى نقول كرم الله إذا كرم ولا تقول باطل أدل طالب ولي يصبر كرمك من سلك طريقا يلتمس فيه العلم سهل الله له طريقا إلى الجنة طريقا إلى دار السلام المبلغ taale booro mbiɗaa karam daale to mbiɗaa majjili tooto mbiɗaa madata tooto mbiɗaa daaroo to ana karamjiida e ɗeo suuro memode eɗi gaata arjana e faama bidaa arjana e ɓaama bidaa arjana e ɓaɗen karbilo bidaa arjana e faa karbilo bidaa arjana baa arjana suuro memode eɗi gaata arjana oto aliye duña karamo la Aliya sabar karamo kam bina ala fo tan woro wuloo ana amara eko ani mba nkororo be ani mba abe ana aji olu na anyi olu ana anyi amu olu na dɔn abe ka du ake ka ale ko be kiri kiri na ye junu bɛ kafaro na arijana dɔn na ala la ɲɛ mɔ ɔmu ko ɔmu ko ba la dole ɔdɔ ale yɛ kaba kaba ma kan ale yɛ lɔn dɔ kan ale baraka ɲini ale yɛ kaba mɔlu bunya ani ale yɛ sɔn alabato la a kana kɛ kaba mɔlu bato bi. kaale ko taade man jadda Esu obiara esi biyaɗa e sillon obiara esi e suwo biyaɗa e si weliya soro ni en lallumani weliya kafu nooma yeedunani alkiyamato yimmoɗa biyeɗa oɗo taade ɓolu ya wakkilu ya kanaali ñaabo naafulo kanaali ñaabo palaasol na ñaabo politique o ni mecce o kanaali nyabụ. aliye kuñin karan karan dido kan aliye alabada aliye kiila badu aliye alfa kendol bada alla karamolu aliye baraka kala aliye homañine aliye duwañinila alisa be to والذين اتقوا فوقهم يوم القيامة عن القيامة أتول الكرم والكرم ورني كبار ولا كرم ولا يولي الكرم ani ye jɔlu karati ani na kumara wɔn bɛ mɛ fɔlɔ muso liyan ala ta kɛ karama jamana be siñen musol ala baraka san wakkan ni moolu ɓe nde sanke noon walla kulli dani fodotirisla ni ɓe tomoɗo kala almusolla kurwol ngo almusolla mutogo almusolla fantenon miskiɗo ngo ni e kiwon ni go ka musol ni go ɓay ni ko jannin ka mbaɗo kaɗuma ko ano kara jannin ka pulje kaɗuma ko ano kara ni ɓe ñin fo ano pelala ñootema munane ɓi kaba almusol ni bo kaba mariama kana aɗum aliya ɗumtol fota ɗole ko ano kara go innal muslimin والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعطى الله لهم ما مغفرة وأجرا عظيما على قصة من هذا bàtà bàtà mi sí ẹmu sọ̀rọ̀ alẹ́ tí wọ́n ta wọn ọ̀hún sọ̀rọ̀ náà alẹ́ tí wọ́n ta wọn ọ̀hún fali ame ke olle ta mo ka ona alabado ne yele ade mo don dare bi subhanallah de de da subhanallah ko mo la subhanallah de de da subhanallah ko mo la subhanallah de na de na subhanallah ko mo

على اللسان ثقيلتان سلميدان حبيبتان لدى الرحمن سبحان الله وبحمده سبحان الله سبحان الله كما جاء عليه من على باتور في يطول من سبحان كما أن أقول مصور أبيك موريس على دور يطول كان جاء على أبيك جاء على جاء كان مور مور كان مور مصور muso ke ka fama nin ka muso la ale tɛ mori di manden ka jula ne ko sisan ma ba kalan dɔn ne ma kalan ale ye kɛ mori di ale ye kɛ sago kan ale ye kɛ mori di ale ye san kulon kuta ye nɔrɔ kasa i na tɛna kana kuru wa i tɛna a ma kɛ kɔ la lumɔ da mali ɲa na ala ba tuma ɲɛ ɲa fatɔ kun la a ma fasa a kɔ karan na kawan do de ko da mankara ay ko na fasaro de ko da mankara ana ji to na mo kan de ko da mankara ba nyin ta sabai ke to men de den da ani lo pro men de den da min so ku da ti no man da ya ka ba ja fa ju wa ju ma da ke ya do na rabon khawfu wa sama'a o ma ga men ke kuna subhanallahi bele den da subhanallahi kumona subhanallahi bele den da subhanallahi subhanallah lẹ́yìn àdéhùn subhanallah wọ́n mọ̀ ọ́ bọ̀. Dẹ́mi fúra mi sẹ́ muso bẹ́ẹ̀ sako má dẹ́n ka muso. Àgbà tó máa mọ ní kára náà lè yọ lọ bí a lè yọ lọ ká lè yọ lọ. Yàrá yẹ ká yẹrẹ mọ̀ bẹ́ẹ̀ mọ́rí. Àwọn muso bẹ́ẹ̀ náà ká mọ̀ náà wọ́n fẹ́ pé yàrá rẹ̀ àti bẹ́ẹ̀ ká àjọ àwọn náà lè kú lórí. Àwọn ará ká sí àwọn náà ká lè manden ko alke moori ko karambaro ɓe tata ɓoka yeekoɗe nde mooriga katinde mooro yàrá kúrò fàbí alókèlè bílà yàjẹ kẹntì kẹntì ọmọ ẹgbẹ ní nkùmá kẹntì ìkí ẹgbà àdìgbàkà yàrá kẹrẹ rẹ ani ìkú kẹntì ọmọ bẹẹ tugi ani nkùmá kẹntì ọmọ ani nkùmá ọmọ kẹntì ọmọ ani òbí àdìgbẹ kẹtẹ ọmọ ọmọ kẹwù àdìmọ ọlọrọ náà ẹsẹ náà ọkọ ọmọ ọmọ. musoɓe tasaroɗa min soon ɓura fuɗo nin kafotema anin sumatema ɓiye arkaw ɓiyanatuɗosa yennaterade anin kulwa walle min no ɗuma soro kon arkan fula yettalamala kon arkan fula yettalama to moɗele ɓen jawra amake moro fuleo ɓaytina karam mbaloje cuuto siino mbaɗiya a ñaaɓe jaane aɓe mirana aɓe ɓarana aɓe siira aɓe ɓarana a tefe a tentinnaɗiɗiɗaɗi saɗi jomre naatiro تتبوت عليه يقول يذكر هو الذي فعل الدعوة يعلى كل يبيا من موجه يكرم مولي من كيمين جيرا مبيك على موريتي أهلنا من ندر أرجان دعوة أرجان من دون أكبر معكم تدور سبيات تمر الليالي بنفسي ومالي ويا قوم مالي عن الموت سعد تمر الليالي بنفسي ومالي ويا قوم مالي عن الموت سالي تمر الليالي بنفسي ومالي ويا قوم مالي عن الموت سعد تمر ومالي فلا قوم مالي أجل موت مالي يا جماعة أنت عرفوا لي أنا أنا كارا أني أتنبه ويبدو ولا لي دعوة موت يتسبب إتاكو إناكو سيكو الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك موت يتسبب عليه كفتوى المكر عليه سبوى النعطي عليه يبطل سيء أجعب النعطو عليه سيء عليه سيء جاني باكرا ميراكين زولي والله ما كان سنفولي يجلوش أنا الله إبراهيم بلين كلا دارا سورة سنمورا بنا أنا الله إبراهيم فكلا جلما برسون دوني أبوه أرجلا مكركين زولي أبا كاكو جو باركو يتركين زولي كنتم وليه yang dia arjana ni ko subhanallah istri ya arjana ni ko kuwe ni ya subhanallah ni ko kuwe ku dan ya arjana ni ko kuwe ku dan ku kuwe ni ya te ni istri ni istri ni istri ni istri ni istri arjana la kadi ma ni istri ni istri ya arjana ni ya arjana ku dan ku arkan kule mu ko ta ku ne arjana arkan ku ko ta ku sugu no ku ni ya de arjana sujudi naani naani ala jala kunyana ala kan filɛ ye kɔrɔ da fila bi la subahana la yiri yiri o tu den ye y'a jɛ bɛɛ ɲɛ n'o kɛ la subahana la ye bɛɛ tɛ n da subahana la ye ko mɔɔ la. subahana la bɛɛ tɛ n da subahana la ko mɔɔ la. subahana la ye bɛɛ tɛ n da subahana la ye ko mɔɔ fɔ la. subahana la bɛɛ tɛ n da subahana la ko mɔɔ la. Subhanallah, ɓe gaɗenna subhanallahi kumo fo subhanallahi ala kurano Subhanallah, kumoti Àìsà ọjọ́ ẹ̀kọ́ àwọn ọmọdé ẹ̀nà ẹ̀dẹ́kọ́ àpapọ̀ ẹ̀kọ́ ẹ̀dẹ́kọ́ ọmọdé ẹ̀dẹ́kọ́ ọmọdé ẹ̀nà. Bàtẹ̀sẹ̀ báyọ̀ yóò wọ́ta àánú ọ̀lẹ́ yóò ta. استغفر الله سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله تعالى السلام من ومرنا يا على تو على تو على كيما بكلام بلا افلا ين دون دي راو دا بدا جهنم جهنم دون الله ايا كما يقول يسوع يا جدي كان أرى كل أرى كل أرى كل أرى كل أرى jibiri bari nga moo doo la jël jahannama di woon la rawa ko mun a di yoon e so ala ko ngala bu ko la ji be ma ba ko ko ni me fa di ala ala ko kaani asma fi dari dunya ya qul ya hannan ya mannan hal min hannan wa mannan ghayri akaba man ko dunya ya qul ya hannan ya mannan alors kuma kino ko kunya kino ndena lah hanga ne manna on de balafara nde balafara ala nde hina lama ma sama arjana ala bo jahan ma do ngara ala ya ko arjana abara jahan ma ra ba arjana ya hanan ya manan la ilaha illa allah ana la rasulullah la ilaha anda ko ñen do ko la buda ya ci ci de al qiyam ala bu ko bu ko ta bu ko ken ya finen finen na da de bu ni de bu ko ta ko na bu ko na de bu aduda bu ko kelen na wala da man ka ci no do a ko ko ma ya ko le ko ci en ta ta en da jahannama bay bu ko ta ko na ko na de mo ko ko le ta ko ko ci na hanin abenin tan kondo kondo be ko en dino alin samba jani mo ngata en kari ma tudda kondi se non be jande e dare ma na ta boko ma ya ra kay de kilene ji balbi ala ma sila on ala ko ta fuda kay ji kilene en ara kay a funa awere den de kulu kilene kulu kondo wadi ko ba be tan kay do la ilaha illa allah ñin layilayilala kumalo ɓe kajoɓa yewla ndebala soro ɓuloɓala layila kuma kino atela kuliyada logoto sansorano sorondore a be furayda jana layila kumo ɓargo adara arjana a furaɓira adara arjana amana rasulullah la ilaha illallah يقول إذا أكاو فرسان لي سلام وزعان إن أتينا كان يقول إذا ولي حال السلام يعني سرنا ناكل السلي سرنا قولا ناكل يعني أنا سر ناكل سجل قولا ناكل يعني سابو ناكل سابو قولا ناكل سوتو جام فبادر إذا سورو ناكل جل فرقولا يا إذا ولي حال السلام إن لا تسبب إذا على توقع قولا ولله الأسماء الحسنى فادوه بها قل الله أريد الرحمن e junubo be ka kafar malaikaɓe duwaniya e be tentula e be jeyila junube jeyila e junubo so kafar e sunnatiyatoro e sifiri ye yurwa ya qawmi istakiru rabbakum innahu kana ghaffara bi السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون wa وقارا oɗo taalib wona ala karali e karamnade alabada ala kelle wiyone lallumode mi siñetomaɓe e karama min min keebaɗe man karama yeeɗoto madina karama moɗe soto wotuta na nafuɗoru sale naala ko fon ton na koydi ala min farandano arda hamidu haalide hamdan ngama koten tuna yenda amande jiɓoɗa yen kanda anaɗanden de kilara komen tita nyante denna kila laila laila laila laila laila laila laila laila kamra kuma da kiro ki kamra ko awu da kuma ki kana nya ko jana ro ki alan den de kila laila ma be lon la san ton ko e lon yo lon ka la ton ko la la la la la la la జమాసన మాకు జాయిన్ ఉన్నా మనం జంపీదారా be kuliyari ni jodo be feyari mu ite to nye la kuwara ale ngande nde kilala laila laila laila laila laila laila laila laila olunga nyabe kilala abe albura kusa sala abata mabalo tendunna olmanja fakirala ọ̀rọ̀. láyà láyà ó láyà láyà láyà láyà láyà láyà. mo tún ní máa bẹ sọ fún ra èèkó máa bẹ sọ ìwọ la adé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ọ̀rọ̀ la alẹ́ máa ń dẹ́ndẹ́ sí i la la. láyà láyà. kanto, za hotunan da nan kanto, laila, laila, 来啦。

كما رسولا كما كرت عليه ولا رحمة كما ولا رحمة ولا على قرى الوجه عند رب المصير هذا كذا فوق كذا أقول كما كذا على ما من علينا وما ذكر الله إن ذكر الله